ọ̀pọ̀ jimá ọlọ́njí ká sí láìsí láàyè ọlọ́mọ̀sí ilé ló pé jimá tí a sì ní ayé ọba tí à ń dúpẹ́ fún yìí òun náà lọ́ba tó dá gbogbo nǹkan ló sì pè gbogbo nǹkan ló sì fọ̀nà mà hàn gbogbo nǹkan bí ó ṣe lo ìgbésí ayé ọba yìí inú àwọn ọ̀rọ̀ tó sọ ó ní wa annahu khalaqa az-zawjayni adh-dhakara wal-untha ó lù wọ́n lọ́wọ́ báyìí àtọkùnrin àtobìnrin òun lọ́ba tó dá wọn ìjọkùnrin wa ó nídìí ìjóbìnrin àwọn obìnrin láàrin wa ó nídìí ó sì ní tọ́lọ́ba torí ẹ̀ dá ẹnìkọ̀ọ̀kan ẹ sì rí inú àyàtà kan níjọjọ náà lọ́nà pé alladhi khalaqa dhakara wal untha inna sa'yakum lashatta nusratu Layl ó lòun ń dá ọkùnrin ń lọ dá obìnrin fún àwọn ìdí tá a torí ẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba tó wá sílé ìtọ́tọ́ sí obìn nínú ìlànà gbèsè ayé ọlọ́run là kalẹ̀ fún ní ìbámu báwo lọ́lọ́run sì dá èyí tó tọ́ sí ọkùnrin náà ọlọ́run bá fà fún ní ìbámu bí a sì dá a wà máa rí ní ń pè ní khasa'is àwọn tó wà lára obìnrin tó yàtọ̀ tá a lè bá lára ọkùnrin àyìn tó wà lára ọkùnrin tọ́jú òun yàtọ̀ tá a lè bá lára obìnrin wàsífà àtàwọn àròyìn kan tọ́lọ́n kó sára ọkùnrin tá a lè bá lára obìnrin àtàwọn àròyìn kan tọ́lọ́n kó sára obìnrin tá a lè bá lára ọkùnrin ní ìbámu bóun lọ́lọ́ba ṣe dáhùn àwọn tí wọ́n wádìí nǹkan mẹ́ẹ̀ẹ́dẹ́nìyàn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ biology dáadáa kò sí ìgbà tí wọ́n yẹ àdámọ́tọ́lọ́ ń dá mára obìnrin wò sí ń tọ́ dá mára ọkùnrin tí wọ́n yìí máa ṣe kàyéfì ètò ọlọ́run bá ní ọba tó wá ṣe lè lọ́ba tí a dúpẹ́ fún lórí àwọn oore ìtọ́ hàn àti ìtọ́ èyí tó pé oore tí ẹni tá a máa lóore atọ́fàsìkò dúpẹ́ fún lórí ẹ̀ a sì gbàgbọ́ kan a sì ń gbára lórí gbogbo gbèsè wa a lẹ́nìkan tá a gbára lé jọlọ́n báyìí ọba náà là ń wá lálàforíjì là ń tún wá ọba náà là ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ lórí wa a si ya à ń bẹ́ kó túbọ̀ sí àlékún mana fún wa ń kírun àti pé ìrẹ ọlọ́run ojú ọ̀nà tá a wà yìí ti ṣe ọ̀nà tọ́tọ́ yìí fẹsẹ̀ wa rìnlẹ̀ ń bẹ̀ wá tó ṣe àlékún mọ̀nà fún wa sí ọlọ́mọṣẹ́ ṣe bẹ́ẹ̀ fún wa. awolowo ìlàlábò kóńgò ti jẹ́ aburú àgàgà aburú ọkàn tí ìjíkọ̀rọ̀ ọlọ́wọ́ bá jókòó sí ni lára ọlọ́mọṣẹ́ là wà ń bẹ̀. aburú ìṣe àwọn ìwà tí ìjẹta náà di tó gbé náà bá ti wúrú wa bẹ́ẹ̀ ìgbésí ayé rẹ̀ ò ní tó ọlọ́mọsẹ̀ ìlà wa ń bẹ̀ inú sọ́mà àtìlẹ̀ àlọ́lọ́wọ́ bá mi ẹ̀yọ náà ni kò pé méjì bẹ́ẹ̀ lájẹ́rìí pé àníbà Muhammad aṣíwájú wa ni ọ̀rẹ́ àyò wa ni olùṣìpẹ̀ wa ni olùtọ́ wa sọ́nà ni àríkọ́ṣe wa ni sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀ni ṣiṣẹ́ lọ́ba ní ṣe. njọ́ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó ilé ayé ilé ayé tó ń fi ọmọbìnrin wọ́lẹ̀ wọ́n ń sọ kan fáwọn mùsùlùmí ó ní man yali min hadhil banati shay'an ó lẹ́nikẹ́ fi sákàtẹ̀ tó wá mójútó tó ṣe ń tọ́ ẹkọ́ sí pẹ̀lú obìnrin yìí fásánà ilẹ̀ ìhìnà ó fi dáadáa bọ́mọbìnrin lò gẹ́bí Islam ó ní kúnnà láò sẹ́tìrà mìíràn náà onírú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá yóò fi ìbálòtọ́ báwọn obìnrin lò lò yóò fi dáàbò kó nínú náà inú bi tí èèyàn lè tara ẹ̀ wọ́ná láyé ara ọmọbìnrin wà ń bẹ níbi náà sì lè tara ẹ̀ wàlìjẹ́ ńláyé ara ọmọbìnrin wà ń bẹ kódà ní Muhammad ó ní gbogbo ẹni kẹ́tọ́ bá bá ọmọbìnrin méjì ń gbèsè ayé ẹ̀ tó sì tọ́ wọn dáadáa fi lọ sílé ọkọ tó ń bá ti dọ́jọ́ ibi tí ó ọmọbìnrin sí lásìkò tí wọn àkọ ọmọbìnrin kún láàrin ìrọlọ́n ìkẹrẹ ìkẹrẹ bá ń sọ fún anábọ̀ Muhammad bá sọ gbogbo àwọn anábẹ̀ ọlọ́run tí wọ́n jí sọ ọlọ́run síwájú ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run bá gbọ́ láti pàṣẹ anábọ̀ Muhammad àwọn tí wọ́n jára alẹ́ àti tí wọ́n jára àta àti gbogbo ẹnikẹ́ni tí ó sin lọ́run bá nàbẹ̀sẹ̀ sin lọ́run tó pe àwọn sínú ẹ̀sìn bá nàbẹ̀sẹ̀ pè sínú ẹ̀sìn tó tẹ̀lé ìlànà bíi Muhammad àbẹ̀ọ́lọ́run mọ́sẹ̀ sàwánà nínú wọn lẹ́ni agbègbè tí a fẹ́ yẹ̀ wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ fún wa ní ìjẹ́jọ́ a rí pé ìjẹ́jọ́ ló ṣe déédéé ọjọ́ àwọn obìnrin lágbàáyé àìsọ bó lọ́jọ́ ọjọ́ ẹ̀ ṣe bó ló ṣe di ayẹyẹ kí sì ni èròǹgbà àwọn alágbára lé ayé àga UN United Nations lórí ọjọ́ yìí lórí àwọn obìnrin gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ wípé láti bí oṣù bí mẹ́rin sẹ́yìn agbo tí a wà nígbà tí rọ̀bìlà wa ti súnmọ́ láti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ànábì fún wa. tá à ń sọ wípé ar-rasul kùdìwàtúnà ar-rasul kòdùwàtìnà ànábì ní àríkọ́síwá ibi àwa fẹ́ lọ ní àtàsìkò lọ òun náà ni makanatul mar'ati fi risalati muhammadin sallallahu alaihi wasallam ipò ni obìnrin wà nínú sẹ́tọ́lọ́nfẹ̀ẹ́ràn anabi muhammad níbo ló tóbìnrin ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam níbo ló fi obìnrin sí àwa náà tá a wá jẹ́ ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam níbo la fobìnrin sí tàbí ká tọ́ yí pé al-mar'atu war-risalatu muhammadiyyah obìnrin àti iṣẹ́ tọ́lọ́ fi rán anabi Muhammad kí ni ìbátan ti bẹ láàrin wọn eléyìí ni agbègbè ibi tí a fẹ́ yẹ̀wò lójú rí bẹ́ẹ̀ tá a bá ayé lẹ́nìí lẹ́yìn tó bá máa ti ń lọ ní orílẹ̀ ayé tí a bá ní UN United Nations ọba pe àpérò kan ẹ̀yin àgbà àgbáyé mo fẹ́ bá yín sọ̀rọ̀ o tí gbogbo ilé ayé bá rọ lọ síbẹ̀ kò gbọdọ̀ mọ́ wà nínú àjẹ́ndà UN ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ obìnrin ẹ̀ lè rí ẹ lọ gbọ́ communique UN láti 1945 tí wọ́n ti dá UN sílẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe World Conference ẹ lọ máa wo àwọn summit wọn ẹ láti bá ń bẹ̀ ọ̀rọ̀ obìnrin àwọn míì tí ẹ ń bẹ obìnrin gbélé lórí gbogbo jẹ́fẹ́ sọ lórí ọ̀rọ̀ obìnrin ni ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá tí a ń bá lọ tí a ń bá bọ̀ islam náà fẹ́ fi tàbùkù àwọn ará oríṣiríṣi ni wọ́n pa má islam látara obìnrin wọ́n ní islam kò ka obìnrin kún pé islam ó dùn obìnrin ní àwọn ẹ̀tọ́ ẹ̀. E kò fún obìnrin lẹ́tọ̀ọ́ ẹ̀ kí ló sì fa ẹni ọba sọ yẹn ìdí kanu méjì ni ẹ̀dà kọjá láì màkà sí Islam kọjá láì màkà sí Islam ah, eléyìí ọmọ Islam tàbí kó ọ̀tá Islam ọmọ ọfẹ́ parọ́ mẹ́sìn pẹ̀lú ògùlọ́dọ̀ ọlọ́run tó bá fún alẹ́ mi gígùn a máa sọ fún yín ẹ̀sìn kọ̀ọ̀kan kí ni Judaism ẹ̀sìn Musa tí àwọn ọmọlẹ́yìn Musa dán tí wọ́n láwọn tẹ̀lé a sọ fún yín ìbúlófobìnrin sí Christianity nasaraniya tí Ànábì Isa a sọ bí tó fi obìnrin sí. Si àwọn ẹ̀sìn tó bá sánmà tanu kò sẹ́sìn mí ma tó bá sánmà tan. a máa tọ́ka fún ní ilé ayé tí ń bẹ kánábí tó dé níbo ní àfọbìnrin sí ìgbésẹ̀ àwọn ará China ni o àwọn ará Greek ni o àwọn Persian ni o àwọn Romans gbogbo ẹ̀ níbo ni àwọn alábàáfi obìnrin sí kánábí tó dé sallallahu alayhi wa sallam àwa yorùbá náà yorùbá ń wúlá fóbìnrin sí kí islam tó dé àwa tó bọ́ síbi pé àgbáyé west àwọn west ń kílẹ̀mù pé àwọn làwọn lajú àwọn làwọn ń gbìjà obìnrin ń wúlá fóbìnrin sí. Si gbogbo ariwo wọn jẹ́ ń pa jẹ́ ń pa woman liberation woman empowerment àwọn àṣírí bẹ̀bù ẹ̀ láti fún wọn gbogbo conference jẹ́ sí láyé pátápátá làwọn afá ti document lórí obìnrin gbogbo document jẹ́ sí láyé ètí ẹtù múra jẹ́ fẹ́ ṣe ìtí ń bọ̀ yìí baba Qaradawi inú gbìmọ̀ wọn ìtìhádù làlámì ìlú lámà ìlú mùsùlùmí wọ́n tó kọ́ lẹ́tà sí wọn ìtò tó ń bọ̀ yìí wọ́n tó kọ́ lẹ́tà inú lẹ́tà wọn ni tọ́ọ̀lába ìtìhádù làlámì ìlú lámà ìlú mùsùlùmí alẹ́kùnmama alimutaida باحترام تنوع الدين والقيم الإسلامية في اتفاقات دولية على خاصة بالمرأة والطفل وغيرها wọ́n ní ìjókòó méje tó ń bọ̀ àfẹ́ kí wọ́n pọ́n ẹ̀sìn lé kí wọ́n kẹsìn kún kí wọ́n sì mọ̀ pé ẹ̀sìn tá a bá ti pè lẹ́sìn tí ẹ bá ti ṣerú ẹ̀sìn kan náà oríṣiríṣi kan lábàá ń bẹ ẹ̀sìn ò lè jẹyọ kan ọlọ́run ló ní ò lè jẹyọ kan ọlọ́run tó bá wù wọn ni ẹ̀yẹ kan náà lẹ́jẹ̀ kó wù wọn kẹ́ ẹ jẹyọ kan wọn náà gbọ́dọ̀ respect yẹn lẹ́yìn náà kí wọ́n sì máa sọ́ra fún tá à ń pè ní islam kibalu àwọn kíyàmù islamiyà àwọn ìwà ọmọlúwàbí tí islam mú wá kí wọ́n sọ́ra ń gbàdá bá ń take decision kí a máa sọ pé àìsàn mùsùlùmí o n'ogo ìràlélẹ́ yìí o àgàgà ètò níbàtàn pẹ̀lú obìnrin àtọmọdé torí pé fókọ̀sì un yẹn ọmọdé àtòbìnrin agbára agbára tí ìjẹ́lẹ̀ ayé nu tẹ́ ẹ bá ti bá tọmọdé àtòbìnrin jẹ́ ilé ayé ti bàjẹ́ ilé ayé ti bàjẹ́ ọmọdé lọ́jọ́ ọ̀la gbogbo òlu tẹ́ ẹ bá ti wá dá àlámọ̀rí ẹ̀rú láti kékeré ọjọ́ iwájú yóò dá fún ọmọdé ọ̀wá lè jọmọdé rí kọ́dàgbà rí láì rí tẹ́bájú wa bá tìyá rẹ̀ náà jẹ́ yóò lè bá tọmọ ẹ̀ jẹ́ dáadáa sí baba ni wọ́n yóò akid rọ́bìdà àlọ́ ọ̀nà dídàlẹ́ mara. مع ضرورة تحرير المصطلحات ويطالب الدول الإسلامية بموقف موحد حول هذه الوثائق wọ́n lẹ́yìn náà wọ́n ti fi rinlẹ̀ pé Islam ó takò pátápátá ká fi ìnira mọ́bìnrin Islam takò kí n fi ìnira kan obìnrin pẹ̀lú pé gbogbo terminology tẹ́ un ń lò ẹ jẹ́ kó yé aráyé bàbá náà tó wá kẹ́sì gbogbo orílẹ̀ mùsùlùmí náà tí máa kópa ní àwọn àpérò àgbáyé tí un ń pè yìí àtàwọn tí òkú ká ń bẹ̀ ní wall stand lórí izu ibi àdúsírè láìpẹ́ wọ́n àpérò kan ní. amẹ́ríkà un náà ni wọ́n ní kí àwọn ngo wá àwọn ngo nínú àwọn ngo ńláńlá láti ilẹ̀ Egypt ngo kan bẹ lórí obìnrin àtọmọdé ni wọ́n lọ sàn láti Kuwait wọ́n lọ láti Emirate wọ́n lọ láti Iraq wọ́n lọ láti Libya wọ́n lọ láti Sudan gbogbo olú mùsùlùmí yàtọ̀ sí àwọn European uh, country. country. gbọ́n wá débẹ̀ kí ni agenda wọn wọ́n ní agenda wọn ní gender gender kí ni tó máa gender yìí òun pé kò sọkùnrin kò sábò kò sọkùnrin kò sábò kò sí ń jọkùnrin òun jábo bákan náà lọmọ ẹdẹyàn rí kẹwọn pé nìkan ni obìnrin kan lọkùnrin ẹgbàgbé ọyàn lọ́wọ́ àlàyé obìnrin yìí ó sì lábẹ́ kọjọ́ dọ́kùnrin wọn ni ẹ̀bí ẹlẹ̀. yẹn náà wàá bá débi pé ìjànpè ní azawaj alimithili náà bá débẹ̀ kí ọkùnrin fẹ́ ọkùnrin ẹgbẹ́ kí obìnrin fẹ́ obìnrin ẹgbẹ́. ni wọn tó lọ rẹgẹdẹ wọn fi àwọn ìgbésẹ̀ sábẹ́ wọ́n ní tó gbogbo ẹ̀yẹ́ ń jẹ́ òtẹ́ wáyé ìlú kọ̀ọ̀kan bọ́jẹ́ẹ̀tì táwọn ìyálẹ̀ ní pé gbogbo ń jẹ́ òkọ̀ọ̀kan tó kọ́lùbẹ̀ láti wà ń bí one hundred million dollar wọ́n sì ń kó fún wọn làwọn tí wọ́n wá láti jìbìtì ní àwọn ò gbàǹtà wọn àwọn ò ní jàǹbá yín torí pé nítorí ní káwọn ò lọ ṣe aim objective fún ẹnjẹ àwọn tako àwọn tí wọ́n lọ láti Qatar wọ́n gbà àwọn láti Emirates wọ́n gbà àwọn láti Bahrain wọ́n gbà àwọn láti Kuwait wọ́n gbà ìyẹn ni túmọ̀ ọ̀rọ̀ tí bàbá kọ́tọ̀rọ̀ sọ yí pé kí orílẹ̀-èdè àwọn mùsùlùmí kí a máa ní one voice stand kan ẹ wo Cairo conference ìyẹn ló ta gbogbo ẹlẹ́sìn ayé lára gbogbo ẹlẹ́sìn ayé tí a ṣe nineteen nineteen September 5 stroke thirteen nineteen ninety Cairo conference mo bá lọ sínú google bó bá gbogbo ẹ wá rí wọn gbé dáadáa wọn gbé jáde. àwọn olè tí wọn wà ń bẹ tí wọn pa stage ń bẹ wọn jẹ one hundred ninety one countries. ẹ̀rí wọn làwọn ìtàn passport ìtàn kópa ń bẹ léèyàn ní individual wọn àdé twenty thousand nínú conference burúkú lórí ilẹ̀ ayé ni kí náà sì gbélé lórí wọn gbé lórí population bẹ̀rẹ̀ náà ti discuss family planning àti method ẹ̀ máa lò bẹ̀rẹ̀ náà ti eh, decide the eh, sex education tẹ́ni kọ́ ọmọ kọ́ ọmọ káàkiri sí ní second school ní gbà ní bẹ̀rẹ̀ náà ti decide àwọn ọ̀nà tí ọmọ gbà fẹ́yàwó ẹni tí ọ̀fẹ́ responsibility kan ofe ọ̀fẹ́ a responsibility kan gẹ́gẹ́ obìnrin àtọkùnrin wọ́n ní ẹgbà ọkàn ní contract ni hello hello ó yẹ kájọ ríra ìlọ́fẹ́ gbà 2000 kò sì bá sùn kó sì máa lọ ọ̀parí nù kò sí pé yọ́ dáná fún ẹ ìgbé ọ̀nà òfin lówó oúnjẹ wọ́n ní ọkàn nù ọkàn ní pé ọkùnrin fẹ́ fẹ́ ọkùnrin ọkùnrin fẹ́ obìnrin wọ́n sàtò gbogbo ẹ̀ lọ rẹ́gẹ́dẹ́ wọ́n bá gòkè ẹni bá fẹ́ fẹ́ràn kuna. náà ẹni bá fẹ́ fẹ́ràn kó náà lẹ́fẹ̀ẹ́ àti àǹfẹ́ ajá àti àǹfẹ́ ẹ̀sìn ẹ̀rí bá a sọ pé obìnrin ni tọpajá lọ́ba láìkì yọ lọ fẹ́ akọ ajá akọ ajá ni wọ́n bá sùn wọ́n jọ máa lọ ilé oúnjẹ ọjọ́ máa lọ sọ́tẹ́ẹ̀lì tọ́pọ́kùn sí ni yọ́lọ̀ fẹ́ abo ajá olóńgbò wọn bolóńgbò sùn láwọn afábá yarí lágbàáyé eléyìí ọwọ́ kódà pope ẹ̀kẹta tó kù yẹn John kìnnìkan yẹn tó síwájú ìtọ́lọ̀ John paul abikinagbe òun náà wà nù àwọn tọ́takọ̀ọ́ ilé yẹ ọ̀bẹ́ sí àwọn náà mú ní tí pope ní ọ̀bẹ́ sí àwọn mú ìyẹn ní ọ̀tá àwọn mùsùlùmí jí pé ah ṣé tí un gbé bọ̀ rè gbogbo ọ̀nà làwọn gbà takò látara délé wọ́n wá ní àwọn èrújú oríṣiríṣi tí wọ́n fi ṣe ara Islam tó pé mùsùlùmí gan tí ò bá lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn wọ́n á dà láàmú torí pé wọ́n ń kan ní alimutashirikun alitishirak wà alimutashirikun mutashirikun wọ́n náà ń pè ní àwọn orientalist wọ́n wá sínú islam láti kọ́ islam láti mọ̀ islam béèyàn bá jẹ́ àfa àtẹ́sẹ̀ rẹ̀ bá dúó wọ́n á ti wo èdè olólọ́fẹ́ sọ wọ́n gbọ́ lábáwá gbogbo téèyàn fi gbọ́ lábáwá wọ́n gbọ́ lóga wọ́n mùsùlù fíkì wọ́n mùsùlù hadith gbogbo téèyàn máa ń kọ́ wọ́n mọ̀ tàríkì ìsìlámì gbogbo téèyàn kọ́ téèyàn fi sọ pé àfa rẹ̀ níbẹ̀ lára wọn ṣùgbọ́n wọ́n á dojú ẹ̀sìn bolẹ̀ ni wọ́n ní sọ̀rọ̀ kí wọ́n tó sọ̀rọ̀ ááyà ni wọ́n kọ̀ mọ́ wánú alukurani àti hadisi àná Muhammad ò ní wọ́n wà á lò lórí ọ̀rọ̀ wọn tí wọ́n fẹ́ sọ wọ́n kọ́ wá bẹ́ẹ̀ nígbà rí i pé àwọn ò àwọn ò tó wá àwọn ọmọ mùsùlùmí jábá wá tí orí wọn bá pé dáadáa ní ọmọ mùsùlùmí wọ́n wà mú wọn lọ níbi ẹ ti kọ́ mú yàn láàyè ní Egypt tó bọ́lá ọba kẹ ọmọ Egypt ju ọ̀pọ̀lọpọ̀ orí láyé lọ wọ́n ní ọpọlọ tẹ bá kó medical doctor àgbáyé jọ tẹ bá ní wọn á ṣe tẹ tẹ bá ní kí wọn á ṣe test Egypt nínú lèdì tọ́ ẹ pé ìsìn gbogbo gbogbo tí bá jẹ́ kọ́lé ayé ọlọ́ba bọ̀ wọn lẹ́bùn yẹn gbà yẹn wọ́n pẹ̀ nìkan ní tọ́ Hussein wọ́n mú lọ sí Paris. kọ́sìmọ̀ amin buda saharawi wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn tẹ̀sẹ̀ ń dààmú ìdáhùn náà nẹja máa fi pahùn ìní ọ̀rọ̀ títẹ̀lẹ̀ Egypt òfin ní yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́wọ̀n á rí ẹ sọ̀rọ̀ mùsùlùmí ni Islam sì ń dákùn yìí. ẹ wo òfin tó dá wà lálẹ́ yìí ńgbà tí mursi débẹ̀ òfin títí ń bẹ látàáyé ìjọ ni o látàáyé ìjọ ń níjọ ti kò fún Egypt náà gbà pé ṣẹ̀ríà lòfin ìlú yìí Islam lòfin ìlú yìí ìdílábà lòfin ìlú yìí ṣùgbọ́n àkọọ́lẹ̀ lásán lọ wà kó wọ́n máa pọ́n àti adé yìí ó lò àwọn tí wọ́n yìí wọ́n á lò áá lọ́wọ́ di ẹwà rò pé àbófin tuntun kan ni wọ́n ṣe ni kò sófin tuntun kan ní ẹ̀ṣẹ̀ ètí ń bẹ́lẹ̀ náà ni wọ́n ti máa pa àwọn eléyìí ó lo àwọn tí wọ́n ti train fún ìbàjẹ́ láti dàgbésí ayé mùsùlùmí àwọn nù wọ́n ní Islam kò obìnrin kún wọ́n á mú àwọn ìrújú lóṣìíríṣìí wọ́n á fi sọ́pọlọ àwọn mùsùlùmí wọ́n fi sọ́pọlọ àwọn obìnrin àkọ́kọ́ òun náà ni kọ́dátìlẹ̀ kẹwà yí pé Islam sọ pé ọkùnrin lólórí obìnrin ìyẹn ni pé islam jẹ́ kọbìn àtọkùnrin dọ́gba ngọlọ ni pé àrìjálù kọwàmúlálá ní sá pẹtọrí díẹ̀ ẹ̀yin obìnrin islam ọkà yín kún oníṣẹkọ kílásì ni pé à ń sì gbàyé pé ntọ́gbọ́dọ̀ jẹ́ ni alimusawa equality dọ́gbandọ́gba. á wà béèrè irú mùsàwá o tàbá fẹ́ dán o kálukú ọwọ́jú orí ẹ̀ pé ọjọ́ ma táàtì ẹ wá mú obìnrin kan náà ma táàtì ẹjọ́ kíkẹ́ wọn jọ sáré kẹ́ máa wòsànjú fún wọn táàtì ni o táàtì táàtì yẹ ẹ jẹ́ kí wọ́n sáré ẹ máa wòsànjú fún wọn kẹ́ wẹ̀ alẹ́ ọkọ̀ ní ọkọ rẹ̀ tó gba mi fẹ́ sinmi o ó tó gẹ́ báyìí àdámá ni tọ́lọ́dámá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àpò àpò síbẹ̀ǹtì yìí ó láàmú gbé o ojú orí kan náà lọkàn àtòbíjọ wà ẹnìkan kọ́ máa gbé ọkọ̀ kan tó ẹ wá bẹ̀rẹ̀ sí gbé látago mẹ́rin dídago márùn wákàtí kan wá wo ìtọ́kùnrin ògbè tóbìnrin ògbè tàbá ní òkè ẹjá dáná o a sì wédú o a sì ẹja o ìrẹ́ ọkùnrin ó sì jẹ omi ó sì jẹ káwọ́ ta ní ọ̀yà àgbé ọmọ méjì àjọfẹ́ wẹ̀ wọ́n nulẹ̀ o abu dadi ẹlẹ́wẹ̀ẹ́ abdulhakeem èmi àwọ̀ ẹ̀ risi kúkú tá a ní ọkọ̀ wẹ̀ máa tán. inna sa'yakum la shatta. fún ọlọ́run tó dá ọmọ ẹ̀dá ni pé ar-rijalu qawwamuna 'ala an-nisa. àwa sọ di ngbọ́ bàbá wa ń sọ tó ma pé kí ni tó ma qawwamuna yẹn. ẹlẹ́ẹ̀kejì kòdíyàtò lè mìíràn wọ́n ní islam yẹ pé obìnrin ó ní tí ọkùnrin bá mú nǹkan ìlọ́po méjì nu ogún lórí ọ̀rọ̀ ogún tọ́lọ́ sọ pé lè dákàrè mithlu athilu thaye inú suratu nisa ìdí mọ̀ kọ́ ké suratu nisa náà ní ayé thirty four one chapter four thirty four eléyìí pass eleven sí fourteen ọlọ́ni tí ẹ bá fún tẹ́ bá fẹ́ pín ogún ẹnìkan fi ọmọbìnrin àtọkùnrin sílẹ̀ kí ọmọkùnrin kó mú ìlọ́po méjì ní tọmọkùnrin bá mú tọmọkùnrin bá mú one thousand five hundred ní tobìnrin wọn ní ìsìlámù yóò bìnrin jẹ gbẹ̀rẹ̀ lọ onídìí. ibẹ̀ yẹn ìrújú kanu ìrújú mi ni kọ̀díyàtò anuzuz wọ́tàdìb wípé Islam ó fi àṣẹ ìbáwí sí ọwọ́ pin tí obìn ọba gbọ́ràn sọ́tún ní sáyẹn náà ni thirty five thirty six tọ́lọ́n sọ yí pé tẹ́ ẹ bá ṣàkíyèsí pé obìnrin kò gbọ́ sọ́kọ ẹ̀ lẹ́nu ọlọ́ni fáìdù hùnà ẹ̀sìn wá sí fún tí o bá gbọ́ fàájìrò hùnà fil madaji ẹ pa orí bẹ́ẹ̀dì wọn di ẹ má sùn wọn tí o bá gbọ́ fàdèrèbò hùnà ẹ lù wọn wọn ní Islam kiri kọ́kọ́ máa lù obìnrin torí díẹ̀ Islam wo obìnrin lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin. kọ̀díyàtú ṣahada ìsẹ̀rí ìwájẹ́rì ọlọ́ni ọkùnrin kan awimuratan tàbóbi méjì ọlọ́n sẹ̀rí ọkùnrin kan àbóbìnrin méjì yẹn bẹ sọ́dọ̀ bákọ́ra two eighty two. qadiyatu ta'addu zawjat islam ní kí ọkùnrin fẹ́ jọyọ̀ kan lọ olóbìnrin ọgbọ́n ní jọyọ̀ kan lọ pọ̀pọ̀ kan lóbìnrin gbọ́dọ̀ ni bó ní kọkùnrin ó lè ní méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin wáyé tóbi ní ó lè lọ́kọ mẹ́ta mẹ́rin suratu nisa quran chapter four aya ẹlẹ́kẹrin qadiyatu talaq tako obìnrin sílẹ̀ pé wọ́n gbà pé e, e, mo kọ̀ ẹ́ sílẹ̀ o ọlọ́run gbàgbára fọkùnrin. nínú qadiyatul hijab lórí kí obìnrin máa múra kó lo hijab wọ́n ní hijab yẹn ó jẹ́ pákó obìnrin kò ní jẹ́ kó fúri ó sì kàdá sọlé lórí ọ̀pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ lẹ́yìn náà qadiyatul diyatul mar'a pé tí wọ́n bá pa obìnrin nínú ẹ̀sìn tó bá nílẹ̀tọ̀ ká gba owó pé ìlàjì owó ọkùnrin ní Islam nìkan gbà lórí obìnrin lẹ́yìn náà kọ̀dé ìyàtò rìásà ti dáwọ́là kò ní pé lórí pé ká jẹ́ lórí ìlú pé Islam ò kóbìnrin jẹ́ lórí ìlú àwọn eléyìí iná wa kó àwọn ìrújú sí rẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀ ní Islam wa lẹ́sì fún gbogbo ẹ̀ ló lẹ́sì fún gbogbo kan ló lẹ́sì wàtà bá ní àǹfààní láti ka ìwé àwọn àfa Islam fún àpẹẹrẹ irú ìwé bàbá wa mustapha sibaye tó pe ní alimaratu bayna al-fiqhi wal-qanun ìyàtọ̀ láàrin àbí obìnrin láàrin kí lọ́lọ́run bá wí kí lòfin àgbáyé wí àti ti bàbá alibuti tó gba alimaratu bayna àtògóyá anidọ́m tògóyá ní gẹ́rẹ́bí wàlàdọ́fẹ́ tẹ̀sírí rọ̀bánì ìyàtọ̀ ń bẹ láà obìnrin lágbègbè òfin àwọn ará west tó wá mú ìnira bóbìnrin àti àánú ti ṣẹ̀ríà islam tọ́lọ́ngbé kalẹ̀ tó ṣe gbogbo ẹ̀ bá ní àwọn òwe wọ́n ṣàlàyé lé ní orí. eléyìí òun náà ni àwọn agbègbè tí wọ́n sọ èrè lórí. wọ́n gbẹ́ni kẹ́ni bá fẹ́ sọ̀rọ̀. Islam àti obìnrin ọ̀nà yẹn ni kọ́kọ́ mọ̀tàn níbo ni obìnrin wà kí Islam tó dé kí tó dé níbo ni Islam fi wọ́n sígbà tí Ànábì dé tábà gbogbo tí jẹ́ àgbáyọmẹ̀dẹ́yàn kí Islam tó dé kò síbi tí wọ́n ti fún obìnrin ní ẹ̀tọ́ ẹ̀ ní pípé ẹni àbùkù lóbìnrin ẹni ìyẹpẹrẹ ńlóbìnrin tí a bá débi pé obìnrin wọn a lọ tà lọ́jà wọn a ṣe báṣubàṣu wọn a pa wọn ní ọ̀nà ìtọ́ tí o sẹ́ni tí ó mú wọn. gbajẹ́jẹ́ ń sọ ìtàn àwọn ará India àsìkò kan bẹ tíyànjẹ ní kí ló bẹ máa ṣe nínú ìlú ẹ máa palẹ̀ wọn mọ́ ẹ bá kọ àwọn obìnrin ni wọ́n máa sun wọn náà eighteen fifteen sí eighteen twenty five obìnrin tí wọ́n sun náà òde ní six thousand ẹgbẹ̀rún mẹ́fà obìnrin náà dana sun nílẹ̀ ìdẹ pé wọn lẹ́bẹ̀ẹ́ ká máa wà nù gbọmọ. torí díẹ̀ pẹ̀lú gbọlọdọ lọhùnún. àwọn agbègbè wọ̀nyí ó náà ní a máa yẹ̀wò a kọ wo àwọn ìlú orí ayé níbo ní sí kánábì tó dé nígbà anábì sí àwọn tí sọ yìí torí ní ìtumọ̀ pé wa masanaka illa alamin bá ní òun rẹ̀ àná sọ̀sọ̀lá òun ní aláàánú sáyé kí la nu ànábì kí la nfààní táwọn obìnrin jẹ látara pé aràn ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam kẹtọrọ adá kọlọńkọ gbàdúrà wa.